واحسنوا عباداتكم واخلاقكم فان الله لا يقبل من الاعمال الا اخلصها واصوبها قال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا ومما ينبغي ان نذكر المسلمين به في هذا المقام ان الله سبحانه وتعالى فضل هذه الأمة على سائر الأمم بفضائل كثيرة وخصها بخصائص عديدة منها العمل القليل والوعد بالثواب الجزيل نعمل قليلا نعمل قليلا يا عباد الله ونثاب كثيرا والأمثلة على ذلك وفيرا ومنها أن الله سبحانه وتعالى منحنا منحا كثيرة إما بالزمن وإما بالمكان ومن منح الله عز وجل علينا بالزمان شهر شعبان وما أدراك ما شهر شعبان ومن ذلك حديث معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله على خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد رواه ابن ماجه وحسنه الألباني فليحذر المسلم فليحذر المسلم من الشرك ووسائله لئلا يكون محروما ولينهي المسلم المشاحنات المشاحنات التي بينه وبين خلق الله وبخاصة البدعة واعلموا يا عباد الله أنه ما من شيء شرعه الله تبارك وتعالى لعباده إلا وللشيطان تشريع آخر بجنبه ويزينه لكل ناسك وسالك وذلك وذلك لشدة عداوته لبني آدم قال تعالى ألم عاهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين فاحذروا يا أيها المسلمون من البدعة ودعاتها ولا تقللوا من شأنها فإنها مردية مهلكة اللهم اجعلنا ممن تغفر لهم في هذه الليلة وارحمنا بعد غفرانك وارحمنا بعد غفرانك برحمتك يا أرحم الراحمين الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أقبل فولون وبا أسي الصلاة أتي السلام فنبي وأسواج وزيولون أوريولون النبي محمد صلى الله عليه وسلم ألون kọ́ bá نبي kí ànẹ́bì kó tó kí ara ilé ẹ̀ àti àwọn ará ilé ẹ̀ kó dẹ̀ má yọ àwa náà kúrò nínú àwọn tí ó ṣe ìkẹ́ fún ẹbẹ̀rù ọlọ́run ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ọ̀hún ẹ ká pé ká mọ̀ nípa ẹ̀sìn wa ta'allamu umura dinikum ẹ ká mọ̀ nípa ẹ̀sìn wa ká wípé kíkọ́ wa yìí ó dọ̀rọ̀ yẹn fún wa pé ká mọ̀ wípé wa mímọ̀ nípa ẹ̀sìn wa abùkátà rẹ̀ ju ẹ̀kọ́ tá à ń kọ́ nípa ètò torí bí onílàáká ìtorí ẹ̀ pé òun náà lẹ́ni tí ń tún lé ẹ̀ṣe kò ní jẹ́ tí ń tún òde ṣe ẹnikẹ́ni tó bá gbé ayé lórí ẹ̀sìn kọ́lọ́ mọ̀ pé òde lòun tó ń ṣe kò tún lé ṣe torí pé bí tá a padà sí òun náà níbi ẹ̀sìn òun náà ni pé a kù náà ni ọjọ́ mélòó la lò lórílẹ̀ ayé díẹ̀ tá a bá lò yìí ká mọ̀ pé ìta lọ lò lọ́hùn ọ̀pọ̀ ju ìta lò ní ayé lọ ẹni tó bá wá mójútọ́rọ̀ ẹ̀sìn tó kọ́ nípa ẹ̀sìn ọlọ́mọ̀ pé onílàákàyè ni ọmọ pé ilé ìwọ̀n lòun tó ṣe nù ẹni tí ọba bá pàtàkì ẹ̀sìn tó gbé ọ̀rọ̀ ayé lórí ẹ̀sìn kálọ̀ ọmọ pé òpè tó nǹkan torí wípé ọ pàtàkì ìta kọ̀ pàtàkì ilé nù ni ẹlọ́mọ wípé onílàákáyè ènìyàn oní àlẹ́ntọ́ pàtàkì ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn tó gbé gbogbo ìmọ̀ tí ń bẹ láyé kásìlẹ̀ ọmọ pé tá bá nípa ẹ̀sìn ni ó jẹ́ kí wa kó dára bákan náà bá nípa ẹ̀sìn òun náà ni ó jẹ́ kí ìjọsìn wa kọ́lá làáfíà tàbá mọ̀ nípa ẹ̀sìn òun náà ni ìwà wa yóò fi jọ ìwà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba sọ fún òun ní gbaṣẹ́ lọ́wọ́ ènìyàn àfikọ́jẹ́ sí pé ọjẹ́ fún ó ṣe déédé ó ṣe déédé in tí ànábì wa sallallahu alaihi wasallam tí wọ́n ṣe yàní tó jẹ́ sí pé ó lẹ́rìí nínú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam bákan náà ọlọ́run ní gba lọ́wọ́ wa àfi tá bá ṣe fún ọlọ́run ọba nìkan ẹnìkan wà lè mọ méjèèjì àfẹ́ntọ́ bá nípa ẹ̀sìn rẹ̀ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin ẹ̀yin mùsùlùmí lóbìnrin nínú àwọn nǹkan tí ó yẹ ká rán wa létí láàyè tá wà yìí òun náà ní kálọ̀ ọmọ gbé ọlọ́run ọba gbé ọlá fún wa ó gbé ọlá fáwà ìjọ ànábì rẹ̀ tí sí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó gbé wa lékè gbogbo àwọn ìjọ tó ti síwájú ìjọ ànábì ànábì Musa níjọ alayhi salatu wasalam ànábì Isa wọn níjọ alayhi salatu wasalam ànábì wa Ibrahim wọn níjọ alayhi salatu wasalam bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì kàrìn kàrìn kànsìn kànsìn tí wọ́n tó tóbi nù gbogbo wọn náà níjọ ti wọn ẹlọ́mọ wípé tá a bá gbé ìjọ wọn kalẹ̀ tá a gbé ìjọ ànábì kalẹ̀ ìjọ ànábì lọ́lá jùjọ wọn lọ sallallahu alaihi wasallam torí bí ànábì tọ́lọ́run rán sí wa náà kì í ṣẹgbẹ́ àwọn ànábì tó síwájú ni sallallahu alaihi wasallam eléyìí ríran wa létí èyí yóò jẹ́ kí inú wọn máa dùn yóò sì jẹ́ ká máa sọ́ọ̀rì fẹ́ tó kù ní ìsìláàmù tó yàgbà lọ tó fi islam sílẹ̀ yóò tún jẹ́ kẹ́ àánú àwọn tí ò tiẹ̀ ṣe islam láti pìlẹ̀ wọn gan àánú wọn máa ṣe wáyé pé ẹ̀yin dẹ̀ ń ṣe iṣẹ́ bọ́ra láyé báyìí ti ń ẹ̀yin wàhálà lásán so ẹni tó bá jẹ́ tẹ̀lé anábì wa muhammad sallallahu alayhi wa sallam kálọ̀ ọmọ wípé ìjọ wa yìí ó ní ọ̀gá òun ló lọ́lá jùlọ gbogbo ìjọ tí ọlọ́wọ́n bá dá tẹ̀lé àwọn anábì ọlọ́wọ́n bá lẹ́yìn ọlọ́wọ́n wá fún àwọn àjọ anábì ní àwọn ọlá kan tó jẹ́ sí pé iná la ń lọ́lá tẹ́ bá léèyàn lọ́lá nǹkan kan náà ni náà kọjá sí pé ìmọ̀ ló fi lọ́lá náà kọjá sí pé owó ló fi lọ́lá náà kọjá sí pé ipò ayé ló fi lọ́lá kí wá la fi lọ́lá ju àwọn ìjọ tó síwájú ju ànábì lọ ọ̀pọ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún wa subhanahu wa ta'ala ìdẹ́kàlọ́ ọmọ pé díẹ̀ nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣe fún wa tá ilẹ̀ mùsùlùmí tó ń gbọ́nà ìwọ̀n fájìrì tó kí láàárọ̀ ni lọ́mọ pé ẹyọ kan ló kí mẹ́wàá ní bẹnu fáìlì sẹ̀rí rẹ̀ mẹ́wàá ní bẹnu fáìlì sẹ̀rí rẹ̀ ẹ̀ iṣẹ́ kékeré a ó sí àwọn àgbẹ̀sẹ̀ tó pọ̀ nínú kí tí ọlọ́run bá fi gbọ́lá fún wa lórí àwọn ẹ̀jẹ̀ tó síwájú lọ́nà bákan nínú àwọn ọlá tí bá ṣe fún wa òun náà bí ọlọ́run fún àwọn ìjọ ànẹ́bí ó fún ìjọ ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ó fún wa láwọn ó tún fún wa láwọn ìgbà kan àwọn àkókò àtàwọn àyè kan ọlọ́run fún wa láwọn ìgbà kan ó tún fún wa láwọn àyè kan tó jẹ́ sí pé àwọn àjọ tó síwájú wọn àmìrú ẹ̀ nínú àwọn àkókò tọ́lọ́wọ́n bá fún wa tá a bá lò ó ayé ti kú ẹ̀sán tó jẹ́ sí pé ìjọ tó síwájú wa bóyá ó lo ẹgbẹ̀rún ọdún láyé ni ẹnu àkókò kan táwà bá lò ní àti fa gbogbo sẹ́rẹ̀rẹ̀ àti ní dédé òṣùwọ̀n sẹ́rẹ̀rẹ̀ tó ṣe ń tiẹ̀ ọlọ́run fún jọ ànábì sallallahu alaihi wasallam ó fún wa láwọn àkókò kan ó ìtò fún wa ní àwọn àyè kan àwọn àyè tá ní pọ̀ nínú sẹ̀rẹ́ ìsìláàmù jàǹtìrẹ̀ rẹ̀ tó jẹ́ sí pé tí ìjọ ànábì bá tọ́ bá ṣiṣẹ́ láàyè náà reward tí ó gbà níwájú ọlọ́run bí èèyàn bá lẹ́gbẹ̀rún ọdún méjìlá yìí ó lè má rí ìgbà tí èkó mẹ́ nínú àwọn àjọ tó síwájú so ìjọ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run fún wa ọlá tó pọ̀ mélòó la fẹ́ kà nínú eyín adípèlé ló fi jásí wípé ànábì sọ̀rọ̀ kankalẹ̀ tí wọ́n bá gbọ́ èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lórí ànábì alayhi salatu wa salam ànábì ní kullukum tadkhuluna al-janna gbogbo ìjọ mi ni ó wà al-janna yẹni pé gbogbo equipment tó lè jẹ́ kó wà al-janna lọ́lọ́run ti fúnjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì kí gọ́ọ̀mẹ́ntì kan sọ wípé gbogbo ẹ̀yin ọmọ kọ́ńtì ni gbogbo yín ló lówó àfẹ́ntọ́ bá lóhùn lówó sẹ́mọ̀ pẹ́ tí ń sọ báyìí nù ó ti jẹ́ pé bóyá ní kọ̀ọ̀kan nù wa òṣìṣẹ́ òṣìṣẹ́ ó gba 200,000 naira salary lóṣù nù wọ́lọ́wọ́ a máa tó fowó ń sí bóyá ọmọ afi mu sìgáǹtì ẹni o ọmọ afi mu gbó ni o ọmọ afi yàlè kiri ni o ló fi pé ilà mani àbà anábìíní gbogbo ìjọ mi náà wà lìjẹ́ náà àfẹ́ tó bá lọ́wọ́ wà lìjẹ́ náà lásán kánà bí sọ̀rọ̀ èyàn kàn máa kọjá nù hadith yẹn lásán yóò sì máa wò lérè fi gan ah, kúlùkùn ah, èyàn sọ bá ń jáde pé gbogbo ojú àmì náà wà lè jẹ́nà kí lórí tó fi sọ bẹ́ẹ̀ ọ ń sọ fún wa pín irin sẹ́dá fi wà lè jẹ́nà pọ̀ ńlẹ̀ lọ́rọ̀ ẹnu láàyè nígbà ànábì ní gbogbo ilẹ̀ wà lè jẹ́nà tàbí tó bá sọ fún sallallahu alayhi wa sallam ara tẹ̀lé náà ni tẹ̀lé náà lọ́fẹ́ máa gbọ́ yìí wípé gbogbo bí tí mo bá ti júwe fún ọ pé ẹran abẹ lọ́ra ẹran abẹ sanra àǹfààní wà ń bẹ fún ẹ lọ́ọ̀bẹ ẹ bá tẹ̀lé ànábì yóò wà lè jẹ́ náà kò sí èmi ti bẹ̀ tẹ̀lé sọ tẹ̀lé ọwà kódà ẹgbẹ́ lọ́wà ànábì lọ́sọ báwọn sallallahu alayhi wa tọ́bádà ti fẹ́ràn rẹ̀ ẹgbẹ́ ìlọ́wà lálùkìyàmọ̀ ọlọ́run sí wálẹ̀ tí ó fẹ́ràn nẹ́bì sallallahu alaihi kò sí wálẹ̀ tí ó wà fi ti tẹ̀lé láti jú ipa fẹ́ràn rẹ̀ kò sí wálẹ̀ kan náà tí ó ṣe bẹ́ẹ̀ náà àwọn orí tí ọlọ́run bá ṣe fún ìjọ ànẹ́bì sallallahu alaihi wasallam táàfi màpá àìsẹ́ gbẹ́ wọn bẹ́ẹ̀ ni bá kí látàlẹ́ tó lọ tó lo 41 days àkọ́kọ́ tó tún lọ 41 days ẹlẹ́ẹ̀kejì bóyá 40 sí ni tó tún lọ 40 míì tó sà ń lò báyìí sà ń lò báyìí ni tí wọ́n bá ṣe náfìlà yọkan ìṣẹ́gbẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Islam àwọn ni wọ́n ṣe wàhálà ní tí wà tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àwọn ni wọ́n ṣe wàhálà láyé wọn à ní rẹ̀sà kankan lálẹ́ fìyàmà wọ́n tó bá tẹ̀lé ànábì ó ṣiṣẹ́ díẹ̀ láyé tó bá ti fi tẹ̀lé súnà nẹ́bì ní tàn pariwo náà ní ẹ̀yún bídíà ẹjú bídíà sílẹ̀ o wọ́n tó ń ṣe bídíà ìwọ àtàwọn tí ń kankan náà jọ ní èyí sí ìjọ ànẹ́bì nìyẹn o lè rọ́nà lọ tí wọ́n ti ní kankan ni kó o ṣe béèrè pé kílẹ̀ rí ẹ̀ sáànàbì ṣe tí wọ́n ti ránàbì ò ṣe jìnnà sí tó wà fẹ́ sàṣe dànù tí wọ́n ànẹ́bì ṣe yes bismillah ọ̀nà ọ̀là kò sí nǹkan tí ànẹ́bì àwọn nǹkan tí ànábì júwe fún wa táàfi máa jẹ́ ẹni tí ọlọ́lá ju gbogbo ìjọ tó síwájú ìjọ ànábì lọ sallallahu alaihi wasallam ọ̀pọ̀ nínú àwọn nǹkan tó júwe fún wa náà ní nǹkan tó dìrọ̀ mọ́ àkókò àbí ìgbà àbí ààyè ti gbà àti ọjọ́ náà la fẹ́ fún wa a ó rí pé nínú àwọn nǹkan tí ànábì júwe fún wa òun náà lóṣù ṣàbá ń tàwà nínú ẹ̀ tá a ti sọ díẹ̀ fún wa nínú àwọn àǹfààní tó yẹ ká jẹ nínú oṣù yìí mo lérò pé lẹ́nu ìjẹjọ sójú òní á ti rámọ tó sàǹfààní lára khutba náà tó gbá àwẹ̀ nínú oṣù Ṣàbán anábì sallallahu alaihi wa sallam wọ́n tún wá fẹ́ júwe ìbùkún kan tọ́lọ ń fún àlè ọmọ àwọn ọ fún òun sì kéde ẹ̀ fáwọn àlè ọmọ náà ẹ̀yìn náà jàǹfààní nínú oṣù dáwà nínú Ṣàbán náà òun náà ni hadith imam wa ibn Majah tí wọ́n gbà wá rahimahullah àwọn àfọ́ onímọ̀ hadith wọ́n sì ní ọlọ wọ́n ní ànábì wa sallallahu alayhi wa sallam ó ní yàtọ́lẹ̀ Allahu ala khalqihi fi laylati nisfi ní ṣàlá tó bá jẹ́ on 15 night 15 ọjọ́ alẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù ṣàbá ń dá wà nínú èyí ó ní yàtọ́lẹ̀ Allahu ala ọlọ́wọ́n wà máa wo àwọn ẹ̀dá ẹ̀ ala ọlọ́wọ́n ma wo àwọn ẹ̀dá ẹ̀ kọ yẹ nìkan kan sílẹ̀ o àtẹ́ntí ó ṣe islam àtẹ́ntí ó ṣe islam àkókò tó fún ọ tó ṣe islam tá a bá tu dí parí tán ọmọ pé opportunity kò yẹ kọ bọmọ ẹ lọ́wọ́ yàtọ́lẹ̀ àwọn Allahu ọlọ́run rí wa tẹ́lẹ̀ ọfẹ́ wò wà ní wàánú ọfẹ́ wò wà ní wò kọ́fẹ́ bùn wa ní nǹkan subhanahu wa ta'ala lórí mi lọ́wọ́ pé asọ́rọ̀ àwọn àrí àtẹ́lẹ̀ ní orí à àmọ́ wò yẹn wò ìwò ọ̀tọ̀ ọlọ́run fẹ́ wò wà lọ́tọ̀ ní wàánú ní wò kẹ́ ní wò pété lọ́fẹ́ oore kì í fún ọlọ́run sì wá ní kan náà tó nípìn náà náà oní yàtọ́lẹ̀ Allahu ala khalqihi fi laylatin nisfi min Sha'ban nígbà wo lọ́lọ́run máa ṣe léyìí àwọn àyítọ́lọ́run ti máa ṣe léyìí pọ̀ bí méjì mẹ́ta ọwà ìkànnì ọlọ́run wà wẹ́ ẹ̀dá ẹ̀ láti àlàárùsù ẹ̀ yóò máa wò wá yóò máa wò wá nígbà wo wá sí jojúmọ́ ní kìtì jojúmọ́ wọn oṣù wo ni oṣù Sha'ban tàwọn abẹ́ náà ọjọ́ wo ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún àbí òru kẹẹ̀ẹ́dógún oṣù ṣàbán mo sì lérò pé bóyá 13 lónìí tí ó bá jẹ́ 14 tó bá jẹ́ pé 14 lónìí alẹ́ yìí ni ní òru lẹ́yìn láti ní sùnmí ṣàbán ní òru ọjọ́ kẹẹ̀ẹ́dógún ṣàbán tó bá jẹ́ pé ní 13 alẹ́ ọ̀la nù tó bá jẹ́ pé ní 14 alẹ́ òní nù ọlọ́run máa wò wá níbi láàyè rẹ̀ subhanahu wa ta'ala tọ́wọ́ ti wá wò wá tán kí la ṣe kò sọ pé a sì kankan ẹ̀rẹ́ yẹn ó jẹ́ sọ fún wa pé ìjọ ànábì ìṣẹ́gbẹ́ gbogbo ìjọ tó sọ àwọn òní gbogbo àwọn opportunity báyìí ọlọ́run wa fayaghfiru Allahu fayaghfiru li jami'i khalqi ọlọ́run wa ni ah, ah, wíwò tó ní yíwò àánú ni wíwò talẹ́ òní tàánú gbogbo ẹ̀yìn ẹ̀dá mi látòkè délẹ̀ mo fẹ́ forí jìn gbogbo ẹ̀ṣẹ̀ yín mo fẹ́ forí jìn àsáwọn ìjọba yìí àsáwọn náà kẹ́kọ̀ọ́ lára sí ọlọ́run subhanahu wa ta'ala ìjọba tí ó bá máa ṣe tí ó bá máa mú ìtapá rẹ̀ ká nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba yọ̀ǹda fáwọn ẹ̀dẹ́ ènìyàn pé ká máa ṣe tí ó bá máa mú lò ìjọba rẹ̀ lé pẹ́ tó bá dé àwọn kọ́ńtì ńláńlá àwọn nàìjíríà kọ̀ọ̀kan náà máa ń ṣe láwọn stéètì kọ̀ọ̀kan wọ́n máa ń láwọn ọjọ́ kan lọ́dún àbẹ́ẹ̀ méjì lọ́dún ẹni tó jẹ́ gọ́fúnà tàbí president yóò kàn dìde ni ọ̀yà gbogbo ẹ̀wọ̀n tí ń bẹ ní gbogbo kọ́ńtì mi gbogbo àwọn ẹlẹ́sẹ̀ lọ́wọ́ mi lọ́jọ́ ọ̀la yìí tẹ̀sẹ̀ rẹ̀ bá jẹ́ sí pé kíní báyìí kíní báyìí afẹ́sẹ̀ àmójúkúrò fún wọn àmójúkúrò yẹn wọn ní jù wọn alẹ́ lásán wọn ó tún máa tí wọ́n ṣe fún wọn tí wọ́n fi kú nínú ìwà burúkú tí wọ́n hù ọlọ́run ọba wa máa ṣàforíjìn gbogbo ẹ̀dá ẹ̀ lálẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ṣàbáyìí kọ̀wá tí tàn sí gbogbo ẹ̀dá wa ní àti mùsùlùmí àti kèfèrè náà gbogbo wa ní ó wò bá ní oun retí àwọn èèyàn méjì kan wá wà tọ́lọ̀wọ̀n ní foríjì wọn jọ́nà illa li mushrikin aw mushahid ẹnu bá jẹ́lẹ̀ bọ̀ nìkan ọlọ́wọ̀n ní foríjì ẹlẹ́ẹ̀kejì mushahid ombidia àwọn onítùmọ̀ hadith ní mushahid ombidia àwọn èèyàn méjì tọ́lọ̀wọ̀n ní foríjì alẹ́ ọjọ́ tàǹsọ̀ nìyàn ẹlẹ́bọ àtúnbídà àkókò tó fún wa ẹlẹ́bọ ọ̀hún pé mùsùlùmí tí ń ṣẹbọ pọ̀ lódòdó ọ̀rọ̀ ẹlòmí bá ṣe ń sọ iná bóyá bá ṣe jọjọ́ kó bóyá bá ń bẹ lára ẹ̀ tí ó mà béèrè béèrè kí ní dà ọ́ láàmú tí ó dààmú àwọn tó síwájú ìṣèlú tí wọ́n ń lò làwọn wá lò ṣe tí wọ́n gbójúlé làwọn gbójúlé ṣe tí wọ́n fẹ́yìntì làwọn fẹ́yìntì ayé gbóná ń gba àtàwọn tó síwájú ti tiẹ̀ yìí lọ kí ní sí ọ tí ò sàwọn tó síwájú ẹ lọ tí ń jẹ́ mùsùlùmí òdò tí ń jáwọn ànábì ọlọ́run tó sàwọn ànábì ọlọ́run kọjá tó sì wọ̀ nǹkan gbára lé ní tó wọ̀ gbára lé tó bá fẹ́ àforíjì ọlọ́run ọba lálẹ́ òní yìí àbọ́là yìí bí a ti sì lọ já gbogbo ẹbọ tí mẹ́lára ẹ̀ kú tọ́ọ̀ bá já kú ọ̀sọ́ọ̀tì eh, àforíjì ọlọ́run ọba ó tún dọdún tí ń bọ̀ ó sì mọ̀ bọ́yọ́ ọlọ́run ó ọmọ ti dọdún tí ń bọ̀ ríra rẹ̀ gbogbo nǹkan tí a ń sọ fún ọtí wọn náà ń sẹ́yẹ méjì pé ah, ah, kíní yìí àmà ah, bẹ́sẹ̀ náà ó yẹ kọ́ ọmọ pé kìí sára ẹ̀sìn náà ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ ṣáàhìn ó ń bí díà ó ń bí díà yẹn ibi tọ́rọ̀ wà gan-an alọ́lọ́run wọn máa wá ní ọjọ́ ní alẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ṣàbẹ́n àfàwọn méjì lọ́nà àwọn ẹ̀fọ́ríjì ẹlẹ́bọ tá a bá láàlà níbi ẹbọ tá a wá làmì ibi díà bẹ̀rẹ̀ àwọn àfáà ti wá dá wàhálà alẹ́ ọlọ́run máa forí jiyàn àwọn wá forí jìn ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún ṣàbẹ́n lóru rẹ̀ wọ́n wá forí jìn ṣùgbọ́n bí díà yẹn wọ́n tún wá ń ṣe ń bẹ̀ àwọn kan ti dá bí alẹ́ lọ náfìlà 120 eh, raka 120 raka sálámà 60 sálámà 60 ẹ̀dàkùn ọlọ́mbá sì mú ọ tó bá bọ́ sọ́jọ́ ọ̀sẹ́ tó bá lè jọ́ kìí lọ́bá débi iṣẹ́ ó rí pé àwọn ọ̀gá rẹ̀ ọkà máa bá owó ilé ń tiẹ̀ ẹ̀sìn kan sì nìyẹn ẹ̀sìn kankan òpin kọ́ ká sí ẹ̀sìn kankan wà nínú ṣẹ̀ríà ìsìlámù tí ó kò bá wà nínú tájẹ̀ táwọn ọlọ́run ọba ọ̀sán fún abẹ́ káàsì jọsìn kankan nílẹ̀ láti mẹ́sàn ṣàbán ẹ̀bùn tó fún wa ní ìwọ sáré pọ̀ jẹlẹ́bọ sì rí pò òdì ń bídíà tó o bá ti lè là kóhùn méjèèjì mọ́jẹ̀mú bẹ̀ náà nìyẹn èyí tẹ́yìn tó mú wa ní bídíà lẹ́ tó mú wa ẹ̀rọ máa fasẹ́ wọ́n máa fasẹ́ lálẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ṣàbán máa fa tẹ̀sùn bá sùn nípa báyìí nǹkan yìí àbọ̀dọ̀ sọ̀rọ̀ ká sọ́ra fẹ́ bọ́ kádẹ̀ jìnà sí gbogbo tí wọ́n ń pè ní bídí àpadà wà lẹ́mú ya ìbádọ́lá ẹ̀yẹ rúsẹ̀ ọlọ́run ẹjẹ́ ká lọ mọ̀ pé kò sí nǹkan kan tí sẹ̀rí àmúwa tọ́lọ̀ ń múwa àbánabi rẹ̀ múwa nínú ẹ̀sìn àyàfi kí ṣètọ́nù kò lúgọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò sí nǹkan yóò lúgọ mẹ́ wọ́n fẹ́ ṣètò náà ó ní ó mú sẹ́rí àti ẹ̀wà anábìwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣàlàyé ọlá tí ń bẹ nínú ọjọ́ kẹẹ̀dógún alẹ́ ọjọ́ kẹẹ̀dógún ṣàbánu tá a wà nínú ẹ̀ yìí fún wa wọ́n ṣàlàyé ọlá tí ń bẹ fún òru ọjọ́ kẹẹ̀dógún ṣàbánu yìí fún wa ṣètọ́nù náà wà lọ kírètì oríṣiríṣi fáwọn àfá ọwà gbélé ọlọ́wọ́ àwọn náà wà ń fọn káàkiri ayé tí wọ́n bá ti dáálẹ̀ ní mọ́sálásí rẹ̀ tààrà jáde ń tiẹ̀ pé a'udhu billah ọlọ́mọdé rí ń tèmi kójú ọmọ rí gbogbo ara lọ́gbọ́ ẹ̀ táfà kan bá ti ní àásì àdúrà káyókáyó ìtì ẹ̀mọ́ jẹ́ ń pè mọ́ gan sí káyókáyó náà ní àmì jẹ́ ń pè ọjọ́ kẹẹ̀ẹ́dógún sàbáàn abẹ́sàdúrà mọ́ dá wọn lóhùn ẹni tọ́lọ́ ń fẹ̀sìn rán ní èyí kòkó sàbí ẹjọ́ lálẹ́ sàbáàn o kòkó wọn jọ ń <laughs> sọ wá mọ̀jà nẹ́bì lọ́ntì wà fáà tó wí láwà ní sórí yìí tó gbé tẹ̀sán bá gbangba lọ́wọ́ yìí sọ ọmọ tó ànìlẹ́bì ni tó fi jẹ́sí pé ìwọ̀ wá mú ti ẹwà ó sì tó ẹrú tí máa mọ̀ pé ọlá kan ń bẹ fún lẹ́yìn láti ní sùnmí ṣàbá mbó ló ti mọ̀ ebẹ́ náà ànábì náà ló ti mọ̀ sallallahu alaihi wasallam mbọ̀ wá gbọ́ lẹ́nu ànábì wọ́n wá tó fi ti ẹkún sórí pé ó ti kọjá ara rẹ̀ nítorí jẹ́sí pé tí kìí bá sọ láàrin nẹ́bì tó gbé wá sallallahu alaihi wasallam tó sọ́ra yẹ́ fún wa ó tó bẹ́ẹ̀ kọ́ ọmọ ọwọ́ ahùn tiẹ̀ ètò ohun ilẹ̀ wọn fún wọkọ́ ṣètọ́nù ó yẹ ká sọ fún wa pé kò sí ṣẹ̀rí àtọ́lọ́wọ́n mú wá àbítánà bí ó mú wá fún wa àfi kí ṣètọ́nù dó lẹ́gbẹ̀ẹ́ kan kóhun náà dá tiẹ̀ lẹ́sẹ̀gbẹ̀ẹ́ onílàákàyè tọ́lọ́wọ́n fún nígbàgbọ́ tó strong oní ọmọ ìyàwó pé eléyìí ò kì í sára ẹ̀sìn eléyìí ara ẹ̀sìn ni naam ọlọ́wọ́n bá sọ pé aláma àhàdì ilaykum ya bani adam allah ta'budu torí pé onílàákàyè ènìyàn kò lè cooperate pẹ̀lú ọ̀tá ẹ̀ ọlọ́wọ́n ní ìnáwó lakum àdúgbò mòbíìn ṣètọ́n tẹ́ wọn ni ọ̀gá ọ̀tá yín nìna gbogbo ọ̀tá tó lóní láyé ni kò tó ti ṣètọ́n tẹ́ntọ́ yọ̀ bọ́n sí ọtún lòun fẹ́ pọ́ ni tí ọ̀wá rí ọpá wallahi ṣètọ́nù ṣètọ́nù kórìíra rẹ̀ jẹ́ tó fẹ́ pọ́ tí ò yọ̀ tó sì dangerous tó ṣetán kò sí sọ nípa báyìí ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká ṣọ́ra o ká ṣọ́ra fún bídíà nínú oṣù ṣàbán ká ṣọ́ra fún àwọn tí ń pè kò sí bídíà nínú oṣù ṣàbán oríṣiríṣi àdìsí ni a ti hun àwọn afárá ṣáájọ ọkọ̀ kí lẹ fẹ́ fi sí ti ọlọ́run méje ẹ̀ máa dìsí sí ọ̀dà náà àwọn aládàáwò pé ká máa kà ọlọ́run méje yẹn ọ̀gbọ́ wọn náà mọ̀ sí lọ bí ó ti gbọ́ torí bí àwọn àdísì tí ò dáhùn tí wọ́n gbélẹ̀ rọ ń pa oṣù ṣàbán òun ló kúnnú tíra àwọn àfá ìtọ́wà lẹ́sẹ̀ lẹ́ẹ̀ní bá mẹ́ torí pé ṣètọ́nù ti wọlé sí wọn lára bọ́ bá dúdú ọsọ́dọ̀ àwọn kan ní ìsìn wọ́n máa ka fún ọlọ́ni pé ọlọ́ni ní ànábìnrin tẹ́ bá yẹn náà fílà eleven. lẹ́lá tó ṣàbáni ọlọ́run torí yín yọ da ẹyẹ kan ẹyẹ náà yóò lórí méjìlá níbi orí kọ̀ọ̀kan ẹnu méjìlá méjìlá níbẹ̀ẹ́bẹ̀ níbi ẹnu kọ̀ọ̀kan eyín méjìlá méjìlá níbẹ̀ẹ́bẹ̀ níbi eyín kọ̀ọ̀kan ẹmùgà mẹ́ta mẹ́ta níbẹ̀ẹ́bẹ̀ gbogbo orí ọlọ́run ọlẹ́sẹ̀ méjìlá ẹsẹ̀ méjìlá níbi ẹsẹ̀ kọ̀ọ̀kan ọmọ a ẹ̀yin tẹ́ ń gbọ́gbọ̀ púpọ̀ ẹ má gbọ́gbọ̀ púpọ̀ má nípa ẹ̀sìn báwọn èèyàn sí ń gbọ́gbọ̀ púpọ̀ nípa ayé náà wọ́n gbọ́gbọ̀ púpọ̀ nípa ẹ̀sìn padà kó lè bá gbádùn ìsìláàmù rẹ̀ tó o bá ti padà ọkàn máa di múgùn pẹ̀lú àwọn èèyàn ní òní mọ́ tí ń pè ní authentic nípa ẹ̀sìn ìsìláàmù tó nípa báyìí abẹ́lẹ́wọ̀n ọba ọba láàánú jùlọ ọba tó sàdéhùn pé òun ó forí jìyàn nílẹ̀ láti nísùnmí ṣàbáàn ní alẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún ṣàbáàn abẹ́lẹ́wọ̀n ọba kó sì wá nìkan nínú àwọn tí ó ṣàforíjì fún wa gbogbo nǹkan tí ó kọ dínà kọ́mọ́sà foríjì fún mi àtẹ̀yìn ọlọ́run kó mú kúrò náà gbèsè ayé wa olórí ẹ̀ náà lẹ́bọ ṣíṣe ẹlẹ́ẹ̀kejì ní bídíà ẹlẹ́ẹ̀kẹta ní àjàgbìlà wọ́n máa túmọ̀ mùsáhà náà tún ní àjàgbìlà kí èèyàn parí ìjà tìtìtì láàrin wa àti èèyàn kó pé kò sáà ní parí lálẹ́ kí ló dé tí ò parí ǹjẹ́ ó parí ṣùgbọ́n bóun ọ̀bá wa parí lọ́dọ̀ tiẹ̀ òun lọ́mọ̀ kí wo lè bá àráforíjì ọlọ́run parí ẹ̀ lọ́kàn rẹ bó ṣe ń gbọ́ mi gbogbo ẹni tí mò ń bá jà tí mo ti bínú pé ah ṣe ń ṣe foríjìn mo foríjìn gbogbo wọn mo ti sàmójú kúrò fún wọn tí wọ́n bá sì yọ sí ọ lẹ́yìn ìgbà náà ó ti gbàgbé gbogbo aburú ni tí wọ́n bá béèrè nǹkan dáadáa lọ́dọ̀ rẹ̀ kó fún wọn so nípa báyìí àbẹ̀lọ́wọ́n ọba gbogbo nǹkan tí ó kọjú náà kára foríjìn ọlọ́wọ́n ọba ní alẹ́ ṣàbánu ọjọ́ kẹẹ̀ẹ́dógún ni ọlọ́wọ́n kọba amókùnú gbèsè ayé wa kọ́mọ̀ sí wálẹ́lẹ́ bọ́ kọmọsí wa ló ń bí díà kọmọsí wa alájà àgbìlà àwa bẹ̀rẹ̀ wọn ọba tó bá forí jìn wà tán a mọ̀ pé àdéhùn rẹ náà ni pé tó bá ti forí jìn nìyàn ìkẹ́ rẹ ló kù ni àánú rẹ ló kù ni gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá bá kẹ́ tó bá sàánú ẹ̀ ó ti forí jìn náà ni torí pé àkàbà ni ládà ni ọ̀fẹ́ lọ síbi àánú ọlọ́run ọkọ̀ọ̀kọ̀ gan stẹ́ẹ̀pù àforíjìn làwọn onímọ̀ wọn fi máa ń sọ wípé tó bá fẹ́ tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run bó béèrè nǹkan kan tó bá ń tọrọ àforíjìn àdúrà rẹ ti gbà ní mo fẹ́ bímọ mo fẹ́ lówó mo fẹ́ sígbá mo fẹ́ sàwó ìwọ lọ́lẹ́jọ́ ilé mi ìwọ múra sí sèrùfà tọ́lọ́ bá ti foríjìn yòókù ó ti parí yóò máa fi ilé ọlọ́run a máa fi ọlọ́run ọba tó bá ti foríjìn wa ọkẹwà wa tó kẹwà lóru ọjọ́ náà náà kò fi àánú rẹ tó kọjá gbogbo àánú tí ń bẹ kò fi sànú ẹnu kọ̀ọ̀kan wa wọn náà sì mọ̀túmọ̀ àánú rẹ ju àwa tá à ń sọ̀rọ̀ àánú rẹ lọ àánú rẹ ti ká àlàáfíà àánú rẹ ti ká ìfọ̀kànbalẹ̀ àánú rẹ ti ká mímọ́ rí jẹ àánú rẹ ti ká nọ́lẹ́jì ìmọ̀ tó àánú rẹ ti ká káríbá títí àánú rẹ ti ká kọkàn wọ balẹ̀ wọ́n lọ́n gbogbo nǹkan tó ká kò àánú rẹ tó máa ń fẹ́ ń tọ́ ọba foríjìn ní kọkàn wa wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin.